fún àwa tá a bá mú ìwé lọ́wọ́ ibi tá a kọ́kọ́ fẹ́ kà a kọ́kọ́ fẹ́ yanjú ta ni wòlíì because that is the genesis torí pé wòlíì ni ó sọ pé òun ní ability tàbí capability láti gbọ́rọ̀ ọlọ́run pé ọlọ́run bó ń sọ̀rọ̀ tàbí pé òun gbọ́ ohùn àwọn òkú tàbí pé òun rí abala kanú àlùjáná àti iná so ipò wòlíì tó lóun gbà ló fi lẹ́tọ̀ síbẹ̀ ní ọ̀dọ̀ ara rẹ̀ nínú ìrònú rẹ̀ nínú àgbọ́yé tiẹ̀ ohun tó wá kàn ní ìsìn ni pé àwa mùsùlùmí ta ni wòlíì a gbọ́dọ̀ dá wòlíì mà torí tá a bá dá wòlíì mà wàhálà gidi nìyẹn o wàhálà tààrà ni o tá a bá dá wòlíì mà. ká kọ́kọ́ lọ sínú èdè náà gbólóhùn tá a gbọ́ ń wòlíì èdè wo ló ti wá wòlíì inú èdè wo ló ti wá wòlíì ò sínú èdè Yorùbá nípìlẹ̀ is a loan word èdè àyálò ni kò sí ìran yorùbá kan tí wọ́n máa pè ní wòlíì kò sì sí kálímọ̀ wòlíì nínú èdè gẹ̀ẹ́sì inú èdè lárúbáwá ni wòlíì ti wá o wòlíì báwo la ṣe mọ̀ bẹ́ẹ̀ wàlíyù wàlíyù òun wọ́n sọ di wòlíì wòlíì wòlíì òun ni àwọn kìrìsìtẹ́nì máa ń pe wàlíyù ok àwọn kìrìsìtẹ́nì àwọn ni wọ́n máa ń lo wòlíì nínú èdè tiwọn àwa mùsùlùmí wàlíyù láì la máa ń lò wàlíyù láì àmọ́ àwọn mùsùlùmí lóde òní àwọn náà ti ń lo wòlíì màlámọ wòlíì ọlọ́run wòlíì ọlọ́run àmọ́ wòlíì ò sínú èdè tiwa nípìnlẹ̀ wọ́n yá a wá ni láti inú èdè lárúbáwá kí wàá nìtumọ̀ wòlíì tá a pè ní wàlíyù ó ti máa gbẹ́kẹ̀lé mọ́ wàlíyù wàlíyù wàlíyù mẹ́má fẹ́ so yìgì wọ́n pè ní wàlíyù lè tẹ́lẹ̀ má sì fẹ́ ṣe àfitì ẹ̀sẹ̀ ọ̀dọ̀ Allah wọ́n ní wàlíyù láì kí ni ìtumọ̀ wàlíyù ìtumọ̀ wàlíyù ìtumọ̀ rẹ̀ pọ̀ tí ń lọ bí ogún ìtumọ̀ wàlíyù nínú dictionary tó bá lọ wò ọ̀pọ̀ rẹ̀ gẹ́dẹ́ gbogbo rẹ̀ wá ń sẹ́ńtà sórí kí nǹkan súnmọ́ nǹkan kí nǹkan kó súnmọ́ nǹkan kí nǹkan ó tẹ̀lé nǹkan kí nǹkan ó súnmọ́ nǹkan ó ní gbogbo ìtumọ̀ tí wàlíyù mú wá ìsúnmọ́ yẹn ó lè jẹ́ ti tọ̀rẹ́ ó lè jẹ́ ti tààbò láfi máa sọ pé Allahu wàlíyù lẹ́bí na ámànù Allahu wàlíyù lẹ́dínà àmánu aláwo ni wòlíì àwọn onígbàgbọ́ òdodo ó túmọ̀ sí aláwo ni ọ̀rẹ́ àwọn onígbàgbọ́ òdodo aláwo ni alárànṣe àwọn onígbàgbọ́ òdodo aláwo ni aláàbò àwọn onígbàgbọ́ òdodo. wàlẹ́dínà káfàrú aoliya ohun tọ̀gùt jámù wàlíyù ní aoliya àwọn tí wọ́n á jẹ́ aláìgbàgbọ́ aoliya uhum atọ́gùt wòlíì tí wọ́n ní tọ́gùtù Allah ni wòlíì tiwa wòlíì àwọn aláìgbàgbọ́ ni kíni atọ́gùt ìyẹn ni pé ẹni tí ó súnmọ́ àwọn aláìgbàgbọ́ jùlọ tó ń lóhùn dáàbò bò wọn yóò kulẹ̀ sí ìdáàbòbò kankan ní ọ̀dọ̀ rẹ̀ ó ní àwọn èṣù tí wọ́n ń bọ. tẹ́másì lè fi pẹ́ nìkan ní wòlíì ọlọ́run ohun tí wọ́n sọ náà ni pé ọ̀rẹ́ ọlọ́run sufi àwọn náà máa wọ́n ní wàlíyù ọlọ́run ní Ṣéhù Tìjàní wọ́n ní wàlíyù ọlọ́run ní bàbá búlálà àbí wọ́n ní wàlíyù ọlọ́run ní Ṣéhù ádámà àlè lọ́ọ́rí wọ́n ní àwọn wàlíyù ọlọ́run nù. ta ni wòlíì ọlọ́run Quran àti hadisi láfi yanjú ta ni wòlíì ọlọ́run. bóyá ìwọ tó wà ń kálẹ̀ yìí bóyá wà náà wà nù wòlíì ọlọ́run bó sí ń wà ń bẹ̀ ńgbà tá a sọ tí kùránì sọ gẹ́gẹ́ bí ta ni wòlíì ọlọ́run ọmọ ibi wà nítorí pé ti jẹ́ wòlíì ọlọ́run wòlíì èṣù lẹ́yìn wòlíì èṣù ló tún kù lẹ̀ so ìsáídà kíyàn jẹ́ wòlíì ọlọ́run tàbí kó jẹ́ wòlíì èṣù ìyẹn ni pé ìsáídà kíyàn jẹ́ ọ̀rẹ́ ọlọ́run tàbí kó jẹ́ ọ̀rẹ́ èṣù ìsáídà kíyàn jẹ́ alásùnmọ́ ọlọ́run tàbí kó jẹ́ alásùnmọ́ èṣù àwa tí a bá níwèé lọ́wọ́ ẹ lọ wo péèjì tí mo fọwọ́ kọ nọ́mbà sísàlẹ̀ tiẹ̀ ọwọ́ ni mo fi kọ nọ́mbà tiẹ̀ tàwọn kan ti gbé wájú bọ̀ tàwọn kan ọ wà níbí àárín ohun tẹ́ máa bá lójú page one bẹ̀ ní suratul anfal quran eight verse thirty four àti suratu yunus quran ten verse sixty two sixty three and sixty four suratul anfal tí péjì yẹn ọba ti wà níwájú gbèsè omú lọ́wọ́ lọ wo lẹ́yìn bíi péjì bíi mẹ́wàá ọ̀ọ́kàn bẹ́ẹ̀ ọwọ́ ni mo fi kọ page number tiẹ̀ afẹ́ ta ni wòlíì ọlọ́run o nítorí kí wòlíì èṣù má bàa sọ̀rọ̀ ẹ̀ di wòlíì ọlọ́run wà lọ́wọ́ ta ni wòlíì ọlọ́run láti láti inú Quran from A to Z ààyè méjì péré lọ́lọ́run ti kí ẹni tí ń jẹ́ wàlíyù rẹ̀ ibi tí wàlíyù ti jẹyọ nínú àlùkùránì àwòlíyá ọlọ́ọ̀ ọ̀kẹ́lìmọ̀ àwùlíyá ọ̀lọ́ tó ti jẹyọ ọ̀bọ̀ bíi thirty seven ṣùgbọ́n ààyè méjì péré lẹ́nìkan ti lè sọ fún wa pé ìtumọ̀ wàlíyù ọlọ́run rèé o láti inú alukur'an ààyè àkọ́kọ́ òun náà ni suratul anfal quran eight verse thirty four Allah subhanahu wa ta'ala ẹgbọ́ bó ṣe fẹ́ kí wòlíì ọlọ́run fún wa o. أعوذ بالله من الشيطان الرجيم وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياءه إن أولياءه إلا لمتقون ولكن أكثرهم لا يعلمون Allah ń sọ̀rọ̀ fún ànábì rẹ̀ pé wa ma lahum alla yu'adhibahumullah kí ni nǹkan tí ń bẹ lára wọn wa ma lahum kí ni nǹkan tí ń bẹ fún wọn alla yu'adhibahumullah tí ọlọ́run bò fi ní jẹ wọ́n yà irú ta ni wọ́n ná tọ́lọ́wọ̀ wá ní jẹ wọ́n yà lọ́rùn. wahum yasuduna anile masjid haram tó sì já sí wípé wọ́n ń ṣẹ́rí àwọn èèyàn kúrò ní masalasi abọwọ masalasi haram ẹ̀ n ṣẹ́rí àwọn èèyàn kúrò ẹ fẹ́ kí wọ́n sin ọlọ́wọ́n bọ òdodo ẹ wá lọ́lọ́wọ́n ò ní jẹ yín níyà ta ni wọ́n ṣerú rẹ̀ tí ò ní jẹ́yà kí ni ń bẹ lára yín tẹ̀ fi ní jẹ́yà ṣé gbẹ́kúdè ni tàbí àfòràn tàbí àgbéró tàbí ayẹta wà máa làhùn kí ni ń bẹ lára wọn ganan tí wọ́n fi ní jẹ́yà ọlọ́run bá ń sọ̀rọ̀ ẹ̀ fún àwọn ọ̀ṣẹbọ àwọn ọ̀ṣẹbọ nígbà tí wọ́n dí àwọn mùsùlùmí lọ́wọ́ láti máa kírun nínú haram maka tí wọ́n á gbójúlé àwọn oògùn burúkú wọn àti àwọn òòṣà wọn. amalahum alla yu'adhibahumullah kí ni ń bẹ lára wọn tí ọlọ́run ọba òfin ní jẹ wọ́n níyà irú oògùn wo ni wọ́n ṣe tí wọ́n lérò pé ó máa la àwọn nínú ìyà ọjọ́ àlìkìyàmà wàhùn yẹ̀sùdúnà nílé masjidi lẹ́hàrọ̀ tí wọ́n sì ń ṣẹ́rí àwọn èèyàn kúrò lójú ọ̀nà ilé ọlọ́run ọba. wàmà kánú àwòlíyá àhù wọn èsì ṣe wòlíì ọlọ́run àwọn ọlọ́run bá mi bẹ̀ wọ́n àwọn ọ̀sẹ̀ bọ́ wàmà kánú àwòlíyá àhù ọlọ́run ni wọn èsì ṣe wòlíì òun o in àwòlíyá òhù ìlàlẹ́mùtẹ̀kùn kò sẹ́nìkan tó lè jẹ́ wòlíì òun àfẹnitọ́ bá ń bẹ̀rù ọlọ́run ìlàlẹ́mùtẹ̀kùn. àwọn olùbẹ̀rù Allah nìkan olùbẹ̀rù ọlọ́run nìkan ni wòlíì ọlọ́run wàláàkínà akisarahum la ya'lamun ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò ní mà wọn ò ní mà nínú àyà yìí nísìn ta ni ọlọ́run pè ní wòlíì rẹ̀ ẹ́. Eh? ntáyà bá sọ ni ẹ sọ ẹ má ẹ má ẹ má má bẹ mo nínú àyà yìí ta lọ́lọ́ ń pè lólùbẹ̀rù rẹ̀ olùpayà rẹ̀ olùpayà rẹ̀ ni inni awliya uhu illa limutekun ọlọ́run ló kẹ́límà limutekun kí ló sì túmọ̀ sí olùbẹ̀rù ọlọ́run olùbẹ̀rù ìwọ wo lè solùbẹ̀rù ọlọ́run ní ìnáwó bá ń gbé kámẹ́rà sí wọn ká máa ń tí èso ìbẹ̀rù ọlọ́run afẹ́ dá wòlíì ọlọ́mọ ni o wọ́tọ́ ìbá ti í ṣe olùbẹ̀rù ọlọ́run náwó rẹ̀ tọ́lọ́ ń sọ pé iní àwùlíyá òwò ìlàlímú tẹkùn kò sí ẹnìkan tí ó jẹ́ wòlíì òun òun ò ní wàlíì kankan ìlàlímú tẹkùn àfi àwọn olùbẹ̀rù òun àwọn olùpáyọ̀ ọlọ́run níwọ̀n àgbà tó o bá ti mọ̀ pọ̀ ń bẹ̀rù ọlọ́run tẹ́ máa wá ní ṣé wòlíì ọlọ́run ni ọ́ kí ló wì ẹ́ abẹ́ ọ ẹ̀ ṣe wòlíì ọlọ́run báyìí. nínú gbogbo ìjọ wòlíì dán òun nìkan wòlíì ọlọ́run lọ́dọ̀ àwọn ṣéwù tìjáni ṣéwù tìjáni nìkan wòlíì ọlọ́run àtàwọn ṣéwù gbogbo àwọn mùrídìí àwọn èsè wòlíì ọlọ́run ọlọ́run fún ara rẹ̀ ó jẹ́ ká mọ̀ ta ni wòlíì òun ó ní ní àwòlíyá òwò yìí lálẹ́ mú tẹkùn kò sí wòlíì kankan fún òun àyàfi àwọn olùbẹ̀rù ọlọ́run now aya yìí yóò ti wá lọ sínú mọ́ṣíkìlà kan mọ́ṣíkìlà yẹn náà ni pé kẹ́límọ̀ olùbẹ̀rù ọlọ́run kẹ́límọ̀ tó náà àmà it's a general word tí kìrìsìtẹ́nì náà sọ pé òun náà ń bẹ̀rù ọlọ́run ẹlẹ́bọ náà sọ pé òun náà bẹ̀rù ọlọ́run àbí kọ́mọ̀bà wa ti wá lọ sínú muskila súra míì àyà míì wá tó wá redefine ta ni wòlíì ọlọ́run ìyẹn lọ́wọ́ ajẹyọ nínú súratu Yunus Quran ten verse sixty two sixty three and sixty four Allah subhanahu wa ta'ala ó fẹ́ sọ ta ni wòlíì rẹ̀ kí sì ni èrè ń jẹ́ tí ń bẹ fún wòlíì rẹ̀ aláwo ní àlà inna awliya Allahi la khawfun alayhim wala hum yahzanun alladhina amanu wa kanu yattaqun lahumul bushra fil hayati dunya wa fil akhirati látàbùdí làlìkàlìmá ti láàyè dhalika huwa libawzul azim ala harifu tẹ̀m̀bì lọ́dọ̀ àwọn ní language tọ́mà bá fẹ́ sọ̀rọ̀ tọ́ba bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú ala wọ́n ní ẹni tó fẹ́ pè wá sí àkíyèsí ọ̀rọ̀ kan tá a ọ fẹ́ pè wá sí àkíyèsí ọ̀rọ̀ kan tá a fura sí náà fi ń pè ní harifu tẹ̀m̀bì ara fi ìtanijí ara fi ìpèní sí àkíyèsí ẹ̀yin èèyàn ọlọ́run fẹ́ pè sákíyèsí o àkíyèsí náà sì ni pé iná òlìyà Allah dájúdájú àwọn wòlíì ọlọ́run la khawfun alayhim kò sí ìpayà fún wọn wàláhùn yazanun wọn ò sì ní banújẹ́ ìpayà ilé ayé kìí sí fún wọn torí pé wọ́n ti gbà fọ́lọ́hún tí wọ́n bá rí jẹ wọ́n rí jẹ nu tí wọ́n bá rí mu wọ́n rí mu nu bí wọ́n bá rí jẹ wọn ò ní lọ gba ọ̀nà aburú láti rí jẹ. la khawfun alayhim kò sí payà fún wọn wala hum zanun ọ̀rọ̀ àlìkìyàmà náà kò sì ní í bà wọ́n nú jẹ́ torí wọ́n ti mọ̀ pọ́lọ́wọ́n ọba ọ̀kẹ́ àwọn lọ́rùn àwọn wa ni àwòlíyá ọlọ́ ọ dàbí ìgbà tí àwọn èèyàn abọ́ ọlọ́run léèrè pé a ti mọ èrè ń jẹ́ tí ń fẹ́ fún wàlíyù ọlọ́run àwọn wa ni wòlíì ọlọ́run ọlọ́run wa tún wá sọ ta ni wòlíì rẹ̀ ọlọ́run ní alẹ́dínà àmànù wàkánù yàtàkù alẹ́dínà àmànù àwọn tí wọ́n gbàgbọ́ ní ní òdodo alẹ́dínà àmànù àwọn tí wọ́n gbàgbọ́ ní òdodo gbogbo kiri yó ayé wọ́n ti fèèrè ọlọ́run ti yọ wọ́n kó nu wọ̀lẹ́yù rẹ̀ nu alẹ́dínà àmànù. àwọn tí wọ́n gbàgbọ́ ní òdodo ọlọ́wọ́ sọ pé alẹ́dí ọlọ́wọ́ sọ pé ànàsọ́ra eh, eh, eh, wàsọ́bìhùn wàlìmọ̀júùs ọlọ́wọ́ kábàáhùn ntọ́lọ́ wí ni pé alẹ́dí na àmànù àwọn tí wọ́n gbàgbọ́ lódodo so ẹ̀ ń bá ti jẹ́lẹ́sìn míì kìí ṣe wòlíì ọlọ́run tí bá ń pè rẹ̀ ń wòlíì oúnjẹ ẹnu ẹ̀ ń yà ni ẹnba ti lè jẹ́lẹ́sìn míì kì í ṣe wòlíì ọlọ́run alẹ́bínà àmànù àwọn tí wọ́n gbàgbọ́ ní òdodo wàkánú yàtàkù tí wọ́n wá ń bẹ̀rù ọlọ́run ó di oríkì mélòó oríkì méjì ẹni tá a pè ní wòlíì ọlọ́run yóò jẹ́ ẹni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ yóò sì máa bẹ̀rù ọlọ́run amadi wọn èsè wòlíì ọlọ́run amadi ògbọ́lọ́ngbọ́ ìgbàgbọ́ amadi ìgbàgbọ́ nínú gulama amadu ni kìí ṣe ìgbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run kò sẹ́nìkan nínú wọn tó lè jẹ́ wòlíì ọlọ́run àwọn sufi ńkọ́ kò sí wòlíì ọlọ́run nínú sufi ṣé ó Tìjàní èsè wòlíì ọlọ́run Ibrahim Niyas èsè wòlíì ọlọ́run Búlálẹ̀ èsè wòlíì ọlọ́run ẹni tí ó jẹ́ wòlíì ọlọ́run condition number one alẹ́línà àmọ̀nù ni àwọn tí wọ́n gbàgbọ́ ní òdodo orígun ìmọ̀ọ́nì mẹ́fẹ̀ẹ̀fà yóò pè sí lára tí nǹkan kò ní kọlù orígun ìmọ̀ọ́nì mẹ́fẹ̀ẹ̀fà amadi nǹkan ti kọlù orígun ìmọ̀ọ́nì mẹ́fẹ̀ẹ̀fà tìjàní ni búlálà ni kọ̀dìrí ni nǹkan ti rọ́ọ̀lù wọn ò lè sí nínú wòlíì ọlọ́run mọ́ ọwọ́ àwọn tó wà nínú wòlíì ọlọ́run lẹ́yìn tó bá jẹ́ mùsùlùmí alùsùnà ẹni tó bá sì ti jẹ́ onígbàgbọ́ òdodo tó yanjú wàkánù yẹ tẹkùn yóò mọ bẹ̀rù ọlọ́run ẹni tí Quran pè ní wòlíì ọlọ́run kọ̀ọ̀kan wá bí rẹ̀ léde pé. ṣé mùsùlùmí ni mí tí mo gbọ́ ọlọ́run gbọ́ tí mo sì ń bẹ̀rù ọlọ́run tó o bá ti jẹ́ mùsùlùmí tó o gbọ́ ọlọ́run ọba rẹ gbọ́ bó sì yẹ kó o gbà á gbọ́ tó o sì ń bẹ̀rù ọlọ́run anta min auliya ìlà o wà nínú àwọn wòlíì ọlọ́run ìtumọ̀ wòlíì ọlọ́run o wà nínú àwọn alásùnmọ́ ọlọ́run o wà nínú àwọn ọ̀rẹ́ ọlọ́run tí èèyàn bá ti ṣàfẹ́kù májẹ̀mú kan nínú májẹ̀mú méjì tí ń bẹ fún wòlíì ọlọ́run al-iman wa taqwa al-iman wa taqwa ìgbàgbọ́ òdodo àti ìbẹ̀rù ọlọ́run tí kan bá ti bọ́ mọ́ ìrànlọ́wọ́ ìyẹn kì í ṣe wòlíì ọlọ́run mọ́nu.